ọ̀rọ̀ wòlíì ni hmm. gbogbo èèyàn ló ti ń pè mí lórí ọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ tí mo sọ ní nǹkan bíi thirty something years ago òun ló ń hmm. hmm. ṣẹlẹ̀ yìí o òun ló ń ṣẹlẹ̀ yìí o ọlọ́run ló máa ọlọ́run ló máa yọ wá nàìjíríà yìí. àlàmà mi ṣùgbọ́n tabaníkáwò gbà yẹn tabaníkáwò gbà yẹn sísìn ṣé bó ṣe le báyìí náà gbà yẹn náà nìṣá ṣé bó ṣe le náà rèé. bó ṣe le gangan gangan nìyí bíi owó ni wọ́n ń kiri orí ẹ̀rọ ayélujára o orin tí alhaji ìkọ́nítì ti gbé jáde lọ́dún kan tó ti pẹ́ dáadáa ni lásìkò tí muhammadu buhari ìyẹn ààrẹ orílẹ̀-èdè yìí lásìkò yìí wà nípò adarí nàìjíríà gẹ́gẹ́ bíi olórí ìjọba ológun owó náírà ni buhari pààrọ̀ lọ́dún náà lọ́hùn-ún bẹ́ẹ̀ ni ayélemọ́ àwọn ọmọ nàìjíríà o tí o tí wọ́n pààrọ̀ yìí kò sí ní báǹkì tí àwọn èèyàn ń gbé ẹní àti aṣọ ìbora wọn lọ sùn nílé ìfowópamọ́ irúfẹ́ èyí tí ó ń ṣẹlẹ̀ lásìkò yìí tẹlifíṣàn àlọ́ ìfọwọ́n ọmọ yorùbá ti bá ọkùnrin àgbà ọ̀jẹ̀ olórin fújì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó sọ olùtọ́kọ bíi wòlíì lọ́dún náà lọ́hùn kí ni aláàjì kọ́nítìn àyìnlá àkọ́láwọlé ìyẹ̀rú ọmọ akànlọ́jẹ̀ sọ ẹ̀ wá gbọ́ o. wọ́n lọ wọn ò gbà. náà bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ sí i. wẹ́ ìjọba náà la máa máa bẹ̀ ìyá ń jẹ mẹ̀kúnnù púpọ̀ jù púpọ̀ jù púpọ̀ jù. ṣe ǹjẹ́. a fẹ́ dìbò a fẹ́ dìbò tìrì yẹn ṣé wọn ká àríbò yẹn dì ní àbí báwo. Hmm. epo àárí owó àárí ṣé wọn fẹ́ fi sabotage effort ìbò yẹn ni àbí kí ni hmm. irú eléyìí ò dáa hmm. bẹ́ẹ̀ kẹ́ bọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ a máa dìbò a máa wọlé a máa dìbò ẹ máa wọlé. àwa ló kàn. àwa ló kàn. kábíyèsí. ó ní tó bá dìjọ yẹn tó bá dìjọ yẹn àmì ìgbálẹ̀ ni ẹ tẹ̀ ká sí o ó dijọ́ yẹn. àmì ìgbálẹ̀ ni ẹ tẹ̀ka sí o. fún Tinubu àmì ìgbálẹ̀ ni ẹ tẹ̀ka sí o. àwa ló kàn haúsá ti mọ̀ páwa ló kàn o àwa ló kàn o ìbò ti mọ̀ páwa ló kàn àwa ló kàn o yorùbá ti páwa ló kàn o àwa ló kàn o ẹdó ti mọ̀ páwa ló kàn àwa ló kàn o àwa ló kàn ẹgbẹ́ wa fún àwa ló kàn. Baba! ó ti kan Tinubu àwa ló kàn o Yorùbá ẹ mọ̀sùn para àwa ló kàn o. bàbá mo ní ọ̀rọ̀ tẹ sọ ọ̀rọ̀ sọ́ngbà ẹ ọ̀rọ̀ wòlíì ni àbí wòlíì kọ́ ni ọ̀rọ̀ wòlíì ni. ọ̀rọ̀ wòlíì ni hmm. gbogbo èèyàn ló ti ń pè mí lórí ọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ tí mo sọ ní nǹkan bíi thirty something years ago òun ló ṣẹlẹ̀ yìí o. Hmm. òun ló ń ṣẹlẹ̀ yìí o ah. ọlọ́run ló máa ọlọ́run ló máa yọ wá nàìjíríà yìí. àlọ́ àmàmì ṣùgbọ́n tabalika wò gbà yẹn tabalika wò gbà yẹn sísìn ṣé bó ṣe le báyìí náà gbà yẹn náà nìṣá ṣé bó ṣe le náà rèé. bó ṣe le gangan gangan gan nìyí hmm. bó ṣe le gangan gan nìyí. kí wàá lọ́nà àbáyọ báyìí bàbá kí lọ́nà àbáyọ. Ah, ọ̀nà àbáyọ kankan ò sí kọjá ọlọ́run Hmm. ọlọ́run nìkan lọ́nà àbáyọ ọ̀n bá jẹ́ kí Tinubu wọlé ọlọ́run bá tó jẹ́ kí Tinubu wọlé ọ̀nà àbáyọ kejì nìyẹn. Hmm. so bàbá wa general kọ́nísì àyìnlá adúgbẹ́ tí a pè é tẹ́ wá o ẹ ṣe ká máa rí bá o lágbára ọlọ́run a sì máa bá yín ní alágbàdo tá a máa ṣe exclusive interview pẹ̀lú isa adúgbẹ́.